الكفار سعوتهم وهو المعين على نجاة المقصد وهو الذي نصر النبي محمدا وسينصر المتتابعين لأحمد لا تخرفونا بالشذوذ فإننا سرنا على نهج الخليل محمد وبقول من شرع شريعة نسلا وعلى مقولتي لكريمتنا اهتدي ولكل قول نستدل بآية أو بالحديث لمستقيم لمسند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 السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba èyí tó ṣe pé òun náà ni ó ní ọpẹ́ oore tí ó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ó ṣe wá ní mùsùlùmí oore náà òun ni máa wúlò fún ọmọ ènìyàn nígbà tí wọ́n fẹ́ jáde kúrò ní orílẹ̀ ayé láti jẹ́ ẹni tí ọlọ́run bó yọ́nú sí àbẹ̀lọ́run kọ́lọ́run jẹ́ kí oore náà wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa nígbà tí a bá fẹ́ jáde kúrò ní ayé ká jẹ́ ẹni tí ọlọ́run bá máa yọ́nú sí oore náà ni ó wúlò nígbà tí èèyàn bá dé inú sàárè gbogbo tí ń jẹ́ fìtínà ní sàárè tó ṣiṣẹ́ ọlọ́run bá ní pé kí a máa tọrọ ààbò níbẹ̀ tí a bá ti ní orí Islam ààbò yóò máa wà fún yàn nípa àwọn ìnira àwọn wàhálà ìbéèrè àtàwọn àdààmú àtàwọn jìyà tí ń bẹ nínú sàárè àbẹ̀lọ́run kọ́ ló jẹ́ kí oore yóò wúlò fún wa gbogbo tí ń jẹ́ àwọn wàhálà tí ń bẹ nínú sàárè kó má jẹ́ ti ẹnìkọ̀ọ̀kan wa oore náà ni ó wúlò ní gbangba ta alikiyama àbẹ̀lọ́run kọ́ ló jẹ́ kó wúlò fún wa gbangba ta alikiyama òòrè náà òun náà lè yóò fi jẹ́ ẹni àlìjánná abẹ́lọ́run kọ́lọ́njẹ́ ká fi oore Islam kọ́lọ́njẹ́ á fi jẹ́ ẹni àlìjánná lẹ́yìn wá gba náà gbogbo àwọn oore tí ó tún kù pátá yányán òun náà ni a tún dú ọpẹ́ rẹ̀ fún ọlọ́run ọba kí ọlọ́run ọba kí ó gba ọpẹ́ wa lórí gbogbo àwọn oore náà sọ ara dúdú pé pé ọlọ́run ọba fún wa ní àlàáfíà ọlọ́run kó ṣàlékún àlàáfíà ẹnìkọ̀ọ̀kan wa àdúgbò pé ọlọ́wọ́ bá fún wa ní fọkànbalẹ̀ kọ́lọ́hún kó tún sàlékún fọkànbalẹ̀ gbogbo ẹ tí ò lálàáfíà kọ́lọ́hún kó bá fún wa ní àlàáfíà gbogbo ààyè tí ò sí ìfọkànbalẹ̀ ńbẹ̀ kọ́lọ́hún kó bá fi ìfọkànbalẹ̀ ńbẹ̀ kó bá fi ìfọkànbalẹ̀ síbẹ̀ so ìbára sọ̀rọ̀ títò ní kọ́lọ́hún kó sọ́dọ̀rùn fún wa kọ́lọ́hún kó la títò bí ẹ̀ la awla wala quwwata illa billah ìbára wa sọ̀rọ̀ tí láti inú suratu Taha Quran twenty láti aya one hundred and twenty-five àkọ́kọ́ ṣàlàyé ìwọ̀nba tí a lè ṣàlàyé ní àná wa ní ṣókí àtúmọ̀ àwọn àyà títí aka kó tó di pé a máa bá tẹ̀síìrì ti tòní lọ so wọ́n kà fún wa láti àyà one hundred and twenty-five náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا الله ọba tí ọlá rẹ̀ ga ó ń nípa àwọn tí wọn ò gba ọ̀rọ̀ Ọlọ́run wọlé àti àwọn tí ò tẹ̀lé ìránṣẹ́ tí Ọlọ́run ọba rán sí wọn Ọlọ́run wa ń ṣàlàyé pé àwọn èèyàn yìí nígbà tí Ọlọ́run ọba bá gbé wọn dìde so ní early stage ìgbà tí Ọlọ́run ọba bá gbé wọn dìde ìbẹ̀rẹ̀ pẹpẹ rẹ̀ wọ́n máa jẹ́ ẹni tí ó jẹ́ àfọ́jú òun náà ni ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí wọ́n bá ti wá jẹ́ afọ́jú wọ́n wàá máa béèrè pé ìwọ ọlọ́run ọba kí ló dé tó gbé mi dìde ní afọ́jú. ọ̀la ọ̀bílì máa ṣàǹtàní àná. ọlọ́run kí ló dé tó gbé mi dìde ní afọ́jú wọ́kọ̀ ni kún tó bá sí i. tó dẹ̀ jẹ́ wípé nígbà tí mo wà láyé ẹni tó ń rìnà ni ṣùgbọ́n a sọ fún wa lánàá wípé ìgbà tó wà láyé ẹni tí ọkàn rẹ̀ fọ́ ni tó wà wàdó wàdí jẹ́ òbẹ̀dàlì kìámọ̀ ojú rẹ̀ ó wà fọ́ torí pé kò lójú yẹn kó fi máa mi ọlọ́run ọba kó fi gbà fún ọlọ́run ọba kò ló torí ẹ̀ ọlọ́run bọ́ wa gbà kúrò ní ọwọ́ rẹ̀ náà. ọ̀nà kàdálíkà àtẹ̀tíkà àyà tuna fanasitaha. ọlọ́run ní kàdálíkà ọlọ́run ni gẹ́gẹ́ bí a ti gbé ọ dìde ní afọ́jú yìí ọ mọ̀ pé ìwọ náà bẹ́ẹ̀ náà ni àtàtìkà àyà àtúnà bẹ́ẹ̀ náà ni àmì àwa ọlọ́run ọba wa bá ìwọ náà fana sí ìtàhà o sì wàá mú àmì ọlọ́run ọwọ́ agbésẹ́gbẹ́ kan àsọ fún wa lánàá wípé eléyìí pé ó gbàgbé àmì ọlọ́run ìtumọ̀ rẹ̀ ni pé ó abandon àmì ọlọ́run kò lò rárá kò dẹ̀ tẹ̀lé nam. wàkàdálíkà ni àwọn tó ń sá. ọlọ́run ní gẹ́gẹ́ bí àpèjúwe bí wọn náà ti wá jẹ́ pé o abandon àmì ọlọ́run lónìí náà tún ń sa finar ìwọ náà máa wà abandoned o máa jẹ́ tí wọ́n máa gbàgbé tiẹ̀ náà tí wọ́n ó jú ọ lẹ̀ inú iná tí wọ́n ò tẹ̀ ní káọ̀sì kankan máa so yìí sọ pé irú ẹni yìí yóò máa bẹ gbére nínú iná so nítorí pé kí ni o kò gba ọ̀rọ̀ ọlọ́run ọba rárá kò tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ọba rárá eléyìí ó parí ayé ara rẹ̀ sí kèfèrí so ẹ bá parí ayé ara rẹ̀ sí kèfèrí kò sí èméjì ń tí bá ti ń dìde lẹ́lẹ̀ báyìí afọ́jú ni ọ máa jẹ́ so tó bá tún wá wọnú náà ó ti jẹ́ ẹ tí ó máa bẹ gbére nínú náà ìtumọ̀ kàdáàlì kàlí yẹ́wò máa tún sà ọ́ náà ni pé yóò máa bẹ gbére nù náà wọn ò tiẹ̀ ní rí ti ẹ̀rù kankan mọ́ nàm ju pé yóò máa jìyà lọ́nbẹ̀ nàm. wàkàdáàlì kàlá jẹ́ sí mani àṣírọ̀kọ̀ ọlọ́mi ò bí ara ti rọ́bì. ọlọ́run ọba tó wá ní bẹ́ẹ̀ náà ni bá a ti gbàgbé onítìyẹn sínú náà tí ó jẹ́ pé yóò máa bẹ ni mani àṣírọ̀fà ẹ bá lọ jẹ́ ẹni tó ṣe ṣíríkù ó ṣe bọ́ sọ́lọ́run ọ̀ ó lọ ṣe kan nínú àwọn nǹkan tí máa ń mú yẹn jáde kó nu ẹsìn torí pé tá a bá ní ṣíríkù nìkan ni máa ba nǹkan jẹ́ onìkan kọ́ tó o bá fi ọ̀rọ̀ ọlọ́run ọba ṣe yẹyẹ ohun tí ìyẹn ó máa bẹ́gbé nínú náà ni ẹ bá fòjìṣẹ́ ọlọ́run ọba ṣe yẹyẹ yóò máa bẹ́gbé nínú náà ni ẹ bá fi kùránì ṣe yẹ̀yẹ́ yóò máa bẹ́gbé nínú náà ni gbogbo ẹni tó bá jẹ́ wípé ó kà pé ọ̀rọ̀ ọlọ́run ọba kò tó nǹkan láti lè ṣègbésí ayé fún òun tó o pé ọ̀rọ̀ míì ló tún ju ọ̀rọ̀ ọlọ́run lọ láti lè ṣègbésí ayé irú ẹni bẹ́ẹ̀ náà ti jáde kó lójú ọ̀nà ẹ̀sìn àwọn kankan wà lẹ́gbàá àwọn afáà sọ fún wa wípé ó máa ń jẹ́ àwọn nǹkan tí máa ba ẹ̀sìn jẹ́ ni wọ́n pè ní nàwa kídùn Islam ẹ bá ti ṣèkan nínú wọn irú wọn ni gbólóyìn wà fún pé nájìzì ọlọ́run bá a ti sọ pé kẹ́niyàn ó máa bẹ nínú náà tí ò ní jáde ń bẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà la máa ṣẹ̀san fún mọ́ni asọ̀rọ̀fà ẹni tó náà bá kọjá àlànà ẹ̀sìn rẹ̀ ó kọjá àlànà ẹ̀sìn òun náà ní pé kíni ọ ó jẹ́ ẹnì tó ṣe wípé ó ṣẹbọ ni àbó ṣẹ̀ṣẹ̀ kan tí máa múni jáde kúrò nínú ẹ̀sìn náà. ولم يؤمن بآيات ربه ẹnìyẹn kàn rò pé òun nígbàgbọ́ ni kò nígbàgbọ́ sí àmì ọlọ́run nítorí pé ta ni ọlọ́run ọba mú wá ó sọ pé òun ò tẹ̀lé nínú kó má gbà á tàbí kó máa fi ṣe yẹ̀yẹ́ so látara bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ náà yóò jẹ́ dẹ́gbẹ́ yóò máa bẹ gbére nínú náà. wàlá àdáàbò lè á kérò kí tó wà á rẹ kọ́. sọ ọlọ́wọ́n bá ní ẹ̀rí ìyà ọjọ́ gbẹ̀ǹdẹ̀ alkiyama ìyà ọjọ́ gbẹ̀ǹdẹ̀ alkiyama ìyà kan ní àṣàdù alàmọ́ títa ríro rẹ̀ ó lágbára gan-an píǹsì tí ó máa wá láti bẹ̀ ó lágbára gan-an wà á bẹ kọ́ kí wá ṣe èyí tí rẹ̀ ó lọ ó jẹ́ nǹkan tó ṣe wípé yóò tún wá máa lọ gbére ni yóò ṣẹ́kù ni òṣèlọ́ba fi máa sọ fún àwọn tí ó bá fẹ́ fi ìyàlẹ́ ayé jẹ wípé iná àdáàbà dúnìyà àhàwánú bin àdáàbà àkẹrọ ìyàlẹ́ ayé ìyà rọrùn ni ju ìyà ọjọ́ gbẹ̀dàkìyà máa lọ so kọ́lọ́ máa fi ya méjèèjì ọlọ́mọ fi jẹni kọ̀ọ̀kan wa. naam. afalam yahdi lahum kam ahlakna qablahum. afalam yahdi lahum kam ahlakna qablahum minal qurun ọlọ́wọ́ bá ń ṣàlàyé fún àwọn tí wọ́n jẹ́ àwọn ará maka wípé kam àìmáyé àhàlákìnà làwọn ọlọ́run ọba ti parẹ́ kọ́bìlà ọ̀hún um, síwájú àwọn ará maka tí wọ́n jẹ́ àìmọye àwọn generations òun làwọn ọlọ́run ọba láti parẹ́ síwájú àwọn ará maka ṣé àwọn tá a wá jẹ́ àìmọye tá a wá parẹ́ yìí afalamu yahdilahum ṣé kò wá lè jẹ́ nǹkan tí ó máa ṣàlàyé àtọ̀rí kọ̀ ojú ọ̀nà ẹ̀sìn làwọn fún àwọn ará maka ni ṣé kò yẹ kó ṣàlàyé ẹ̀sìn fún àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí Mẹ́kà ni bẹ́ẹ̀ náà ni àwọn kèfèrí òde òní náà àìmọye tá a ti pa nínú àwọn generation tó ti ṣáájú lọ ṣé kò yẹ kó máa ṣàlàyé àtọ̀rí ìkọ̀ sọ ojú ọ̀nà ṣé kò yẹ kó ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn ni mo túmọ̀ mo ti ṣàlàyé àdá fún wọn lánàá sọ lọ́hùn ṣé kò yẹ kó ṣàlàyé rẹ̀ fún wọn ni kó ṣàlàyé pé ah eléyìí gangan ni ojú ọ̀nà tó yẹ ká tẹ̀lé so ọlọ́run sì kọ́ ẹ kó sàlàyé fún àwọn ará maka ni nam. yamshuna fi masakinihim. ọlọ́run ní àǹfààní sí àwọn ará maka níní títí wọn òun náà ni pé yamshuna fi masakinihim àwọn ará maka àwọn rìn níbi àwọn ààyè tọ́lọ́run ti pa àwọn èèyàn yẹn rẹ́ nígbà tí wọ́n bá ń lọ sí ilẹ̀ ṣáàmù láti lọ ṣòwò ní àsìkò ọyẹ. àti lásìkò ẹ̀rùn tí ó máa ń kúrò ní mẹ́ka láti lọ sòwò nílẹ̀ ṣáàmù wọn a máa kọjá ní ààyè náà àwa náà ọlọ́wọ́ afihàn ṣàlàyé fún wa pé fàṣírù fìlẹ̀ ardi ẹ̀yin náà rìn káàkiri orílẹ̀ tí a bá rìn káàkiri orílẹ̀ ó máa rí àwọn ààyè tọ́lọ́wọ́n bá ti pa àwọn èèyàn rẹ̀ látara bẹ́ẹ̀ ó ti ní òtún lè jẹ́ ẹni tí ó ronú nípa ọ̀rọ̀ ọlọ́run. Inna fi dhalika la ayatin li ọlọ́run ní pípa tá a pa àwọn tó ṣáájú lọ yìí tá a pa wọ́n rẹ́ tẹ́yìn tún wá ń lè rí orí pa píparẹ́ wọ́n lẹ̀ẹ́lẹ̀ ọlọ́run ní la àyà àtìn ọlọ́run ní àwọn àmì lọ́jẹ́ lè ó lè nù à fáwọn tó bá ní làákàyè ẹni tí ọba ti ní làákàyè kò lè jẹ́ àmì fún yóò kàn máa rí lásán ni kò ní máa gba wáàsí pẹ̀lú ẹ̀ náà. ولولا كلمة سبقت من ربك ọlọ́wà ni wàláwùlà kẹ́límàtún sábàkọ́tì mìíràbìkà tí ẹ bá ṣe gbólóhùn kan ni èyí tó ti gba wájú látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ so gbólóhùn kan yìí àwọn afọ́nitẹ́fsì ni wàá máa wá ìtumọ̀ rẹ̀ fún wa wọ́n wá fún wa ní ìtumọ̀ méjì alákọ̀ọ́kọ́ ń bẹ̀ náà ni pé wọ́n ní gbólóhùn kan yìí òun náà ni wípé tí èyí bá ṣe pé a ti sọ pé a ní máa pa àwọn èèyàn láparun pọ̀ mọ́ ẹni tá a bá fẹ́ fìyà jẹ a máa fìyà jẹ ní ẹyọ kọ̀ọ̀kan ìbàdóṣe ọlọ́run ọba ti dé ọlọ́run bá ti rán sí gbogbo ayé pátá yányán so ọlọ́run bá wa ti sọ yí pé à òun ò ní máa pa odidi ìjọ kọ̀ọ̀kan òun ò ní máa parẹ́ àwọn tó ṣáájú lọ àwọn ànábì ọlọ́run tó ṣáájú lọ ìjọ kọ̀ọ̀kan ọlọ́run bá máa ran wọn sí so wọn bá ti wá gbà ọlọ́run pa wọn rẹ ṣùgbọ́n ìṣẹ́ ọlọ́run bá gba ayé lọ́rùn sí bàdá àwọn ò gbà so kò sí ọlọ́run bò ní pa àwọn rẹ nìyẹn tó gbọ́ iṣẹ́ so inda adani kiyamil hujja àyèéfìyà jẹ́yàn nígbà tí ọba jẹ́ wípé àti ìrí ẹ̀rí dáadáa tán àti ìrí hujja onígbàdìbò ọba máa sọ pé kiyamil ti dúró lórí ẹnìkan tó bá lọ pe ẹnìkan sójú ọ̀nà tọlọ́run lónìí òun lè sọ pé mo ti sọ fún gbọ́ ṣùgbọ́n mo pé kò gbọ́ náà nìyẹn so ti di nìyẹn so èèyàn gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ báyẹn máa ṣe kí o máa ṣàlàyé fún o máa ṣàlàyé fún ó máa ṣàlàyé fún tó bá ti wá rí pé ìwọ náà rí pé kíní iye so ló ti sọ pé ọ yé mi ṣùgbọ́n mi ń gba ní o lè lo wọ́ọ̀dù tó sọ jáde yẹn kó o lò fún un láti sọ pé kìyàmù lè ojà ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́wọ́ ọba gangan ọlọ́wọ́ ọba ọkàn ni máa ń rídìí ó dẹ̀ máa ń rídìí gbogbo nǹkan kìyàmù lè ojà náà ń bẹ lọ́dọ̀ ọlọ́run so gbólóhùn ọlọ́run ni pé kóhò tó fìyà jẹ nìkan òun ó rí kíni o kìyàmù lè ojà gbólóhùn ọba ti sọ lẹ́lẹ́ni so kẹ́límà yẹn olùgbàwájú lọ́dọ̀ ọlọ́run ọba síwájú tẹ́lẹ̀ ọlọ́dún wa ni wà ájálù musamma lákọ̀ọ́kọ́ túmọ̀ ká tó túmọ̀ làkàánà lizaman ọlọ́ni ẹlẹ́ẹ̀kejì ni pé wà ájálù musamma nǹkan tí ò lè jẹ́ ká fìyà jẹ àwọn ará mẹ́kà ni wípé lọ́dọ̀ àwọn ọlọ́run tá a bá fìyà jẹ yàn á ti fi táìmù sí gbogbo dábàá fẹ́ ṣe pátá yẹn yẹn láti fi táìmù sí lọ́dọ̀ ọlọ́run so ọlọ́run ò lè má fi táìmù sí nǹkan tó jẹ́ pé àsìkò wà very very important ọlọ́run sọ pé ìjọ tí màá tí màá fi jàjẹ́ lágbájáre pẹ̀lú gbogbo orin tó ń ṣe gbogbo aburú tí ń ṣe so kò bá àwọn aṣaburú yẹn jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ní fi jàjẹ́ nígbà náà so ọlọ́run tí ì bá ṣe ajalu musamma tí ì bá ṣe ìgbà kọ̀ọ̀kan tó ti wà fún ìgbà tá a máa fi jàjẹ́ gbogbo òkùrọ̀ kọ̀ọ̀kan tó ti wà ní ọlọ́run tí èèbá ṣe léyìn ni ọlọ́run ni làkánà. ìyàwó ọlọ́run ọba kò bá dẹ̀ máa papọ̀ mọ́ ara mọ́kà lójú ẹsẹ̀ ìyàwó ọlọ́run ọba kò bá dẹ̀ máa wà pẹ̀lú wọn tí ó lẹ̀bẹ̀bẹ̀ pẹ̀lú wọn tí ala ma ọlọ́run wasbir fasbir ala ma ọlọ́run àwọn ará mẹ́ka ó pè wọ́n pè ọ́ wèrè wọ́n pè ọ́ lónífá wọ́n pè ọ́ lólórin wọ́n pè ọ́ lónídán wọ́n pè ọ́ ní oríṣiríṣi òpùrọ́ gbogbo ẹ̀ ni wọ́n pè ọ́ pátáyáyá wọ́n tún fi ọ́ ṣe yẹ̀yẹ́ ọlọ́ni gbogbo tí wọ́n bá ń sọ pátáyáyá fasbir ala ma ṣe sùúrù lórí gbogbo tí wọ́n bá ń sọ náà. وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها. so orí àyà tí a wà ní àná nìyí bó lẹ pé mo ti túmọ̀ mo ti ṣe àwọn tẹ̀síìrì díẹ̀ fún wa ní orí rẹ̀ so gbólóhùn yìí òun náà ní pé wàsábẹ̀ gbólóhùn tó túmọ̀ sábì tó wà bẹ́ẹ̀ ni pé máa kírun òun ló túmọ̀ sí àbáwá kádìsì fún wa nínú Bukhari tó pé àdìsí tó fìdí múlẹ̀ ni tọ́lá bàbá fẹ́ lo sọ̀láàtù nígbà míì ọlọ́run ọba máa lo subhana tẹ̀sibíhù fún sọ̀láàtù so ọlọ́run ọba máa lo tẹ̀sibíhù a máa lo rùkú a máa lo sùjúùdù tọ́lá bá ní wálíkà òun máa rọ̀ kì í ìtumọ̀ rẹ̀ ni pé máa kírun pẹ̀lú tó ń kírun a nǹkan kan wá nínú kíni o nínú nǹkan tí máa ṣẹlẹ̀ nínú ọ̀run òun la fi mu wá àwọn afọ àmọ́ sọ pé dọ́wọ́n bá ti mu wá báyẹn omi ìpè kíni ẹ máa ń jẹ́ nǹkan táyẹ ká máa ṣe dáadáa nínú ọ̀run tá a gbọ́dọ̀ gbàgbé ẹ̀ so látara bẹ́ẹ̀ òun náà ni pé gbólóhùn sábì tó wà níbí òun náà ni gbólóhùn subhanallah mo lè ṣàlàyé fún wa lánàá pé ọkùnrin nígbà tí èèyàn bá ṣe àṣìṣe níbi ìrun wọ́n ní kí àwọn ọkùnrin ó sọ pé subhanallah ṣùgbọ́n àwọn obìnrin kí wọ́n fi ẹ̀yìn ọwọ́ wọn kí wọ́n fi gbá inú ọwọ́ wọn nígbà tí ó bá di pé abárí pé ìmáàmù ṣe àṣìṣe káwọn ọmọ sọ subhanallah so subhanallah a máa ń lò fún ìrun torí pé ara ìrun ni so nínú tafsir táwọn afá ṣe fún wa náà ni pé sábì tó wá bí ni pé kó ìṣọlọ́wọ́n ọba ó máa kírun bẹ́ẹ̀ náà dẹ̀ ni tàmídù ara àrùn ló wà bẹ́ẹ̀ amúdì rọ̀bíkà gbogbo ọ̀rọ̀ ẹ bá dáyáyá òun náà ni pé ká máa kírun ní bóyá pé ọlọ́run ká nàbí kó máa ṣe subhanallahi wa bihamdihi nínú òrùn kó máa sọ bẹ́ẹ̀ nígbà tánàbí ti di ẹjọ́ pé ìgbésí ayé ẹ̀ ti ń lọ sí parí àdìsí wa pé ọlọ́run fasabbi bihamdi rabbika wastagfirhu innahu kana tawwaba ọlọ́run kó máa sọ pé subhanallahi wa bihamdihi astagfirullah wa atubu ilayhi so ọlọ́run ká nàbí ó máa sọ bẹ́ẹ̀ nígbà tí ìgbésí ayé ẹ̀ lọ síbi òpin ṣùgbọ́n níbi bíi ọlọ́run bá ń sọ fún ànábì pé kó máa kírun irun wo ló wá máa máa kí kọ́bílà tùlú ìṣàǹsì. kọ́bílà tùlú ìṣàǹsì wákọ̀bílà gbòòbí ha. ó gbọ́dọ̀ máa kírun kan tá a máa ń kí kọ́bílà tùlú ìṣàǹsì kóòrùn ó tó yọ sọ àwọn afáà ní àsùnbà irun fájírì òun náà ni irun tá a máa ń kí kí òòrùn tó yọ so òun náà ni eléyìí kọ́kọ́ rí fa lọ́ba náà. wọ́n kọ́ mi làwòrò bí ha. wọ́n ní ọlọ́run ní kó tún máa kí irun kò gbọ́dọ̀ má máa kí irun irun wo náà ni òun náà ni irun tí ó máa kí síwájú kóòrùn tó wọ̀ òun náà ni irun asri kò gbọ́dọ̀ má máa kí náà. ومن آناء الليل فسبح وأطراف النهار ومن آناء الليل ní àwọn àsìkò alẹ́ ó gbọ́dọ̀ fàṣàbẹ ó gbọdọ kírun ní àsìkò alẹ́ àwọn àfáà sọ wípé ìran tí wọ́n sọ lásìkò alẹ ń òun náà ni irun ìṣáì òun ni wọ́n sọ pé àsìkò alẹ́ ọlọ́run ni ọlọ́run wa ni wá àtìrọ́fà nàárì so irun tí wọ́n ń sọ nípa àtìrọ́fà nàárì òun náà ni pé tá a bá sọ wípé nǹkan tí wọ́n ń pè ní ọ̀sán àwọn fún wa pé àtìrọ́fà yẹn abala méjì ló túmọ̀ sí tá a bá sọ wípé nǹkan tí wọ́n ń pè ní ọ̀sán ó bẹ̀rẹ̀ látìgbà tí àlùfájàrí bá ti yọ láàárọ̀ tí ó fi dìgbà tó rùn ọ́ wọ̀ òun là ń pè lọ́sàn-án tá a bá wá lò ó láti àlùfájàrí tó fi di ìgbà tóòrùn di nǹkan tó kàtàrí tá a bá lò ó láti àlùfájàrí tó fi di ìgbà tí òòrùn kan àtàrí ìyẹn ni pé tó bá ti di àsìkò tá a máa ń kí àyílà òòrùn ti kàtàrí gbà náà tóòrùn bá ti wá kàtàrí ó máa kú òníbi àtàrí so tá a bá ti lò ó tọ́ pé òòrùn bá kan àtàrí tó bá ti wá ń yẹ̀ kúrò níbi àtàrí àti bọ́ sí pé àparí tọ́lù bá ti kàtàrí báyìí àti ń parí ìdá kan nínú ìdá méjì ọ̀sán nìyẹn tá a bá ti wá parí ìdá kan nínú ìdá méjì ọ̀sán ìdá kejì tá a fẹ́ bọ́ sí yẹn ó ti di tọ́ráfù kíni o tọ́ráfù alákọ̀ọ́kọ́ fún nàárì pé a ti parí tọ́ráfù kan o a ti parí abala kan tá a bá dá parí ẹ̀ a fẹ́ bọ́ sẹ́lẹ̀ kejì báyìí wọ́n ní káwá ìyẹn ní àtẹ̀rọ́fà náà á kírun nígbà náà so àtẹ̀rọ́fà ẹlẹ́ẹ̀kejì ni pé tá a bá tún ti wá lò láti ìdajì òru ìdajì ọ̀sán yẹn tá a bá wá lò títí di ìgbà tó òrùn wọ̀ a ti parí gíní yẹn o a parí ọ̀sán nìyẹn ní tí ó tẹ̀lé lẹ́ẹ̀kan náà tá a bá ti ń parí ẹ̀ báyìí ó ní gíní o ó ní ìrun magribi so ìyẹn ló túmọ̀ sí pé kí ni o wá àtẹ̀rọ́fà náà so gbọ́dọ̀ àti rọ́fà nàárì mùsànà ló máa túmọ̀ sí méjì ni ó máa túmọ̀ sí so ó dẹ̀ túmọ̀ sí wípé ìrun zuri àti ìrun tó jẹ́ ìrun zuri àti ìrun tó jẹ́ ìrun magrib so kọ́bílà tùlú ìṣàmsì òun ni ìrun fajiri wà kọ́bílà gùrúbì á òun ni ìrun asri wà mí ní àná ìlẹ́yìn òun eh, náà ni irun ìṣáì sọ wà á tẹ̀rọ fànà àd òun á ní irun méjì ní títí ẹ̀ òun náà ni irun vórí àti e. irun magrib so mo kà fún wa náà lánàá àwọn àyà méjì táwọn afáàtú wọn fi túmọ̀ irun wákàtí márààrún ìkan wà níbẹ̀ ní suratu Isra Quran seventeen àyà seventy eight àti kà àti fún wa pé. ọlọ́run bá sọ ń bẹ̀ pé kéèyàn ó kírun láti ìgbà tí oòrùn tó bá ti di pé oòrùn ti di pé ó wà ní ó ti ó ti kọjá ìdajì sánmà títí tí ó fi di àárín gbogbo alẹ́ ọlọ́ni kéèyàn ó ṣe kí ni ó kó kírun bẹ́ẹ̀ irun mẹ́rin ló wá wà láàrin bẹ́ẹ̀ wákùnrin àánú lè fajiri kéèyàn ó dẹ̀tún kí irun àsùnbà irun àsùnbà dádúró ni kò so pọ̀ máwọn àrùn tó kù so ìdajì òru èèyàn ti máa kí gbogbo òru tó yẹ kéèyàn ò kí láti ọ̀sán dé ìdajì òru èèyàn ti máa kí mẹ́rin èèyàn ó fi ìdajì òru yẹn ẹlẹ́ta àlùfáàjà ló fi yọ èèyàn ó tún kí àsùnbà èèyàn ó kí àsùnbà tí òrùn bá ti yọ èèyàn ó fi irun lẹ̀ tó bá ti di ìgbà tó rùn tí ọ̀sán bá ti dá méjì èèyàn ó tún kí àwọn àrùn tó tún kù náà so àsùnbà nìkan ló dá dúró láàrin gbogbo òrùn tí irú okù àsìkò wọn já mọ́ ara wọn ni so bẹ́ẹ̀ náà pé nínú swatu wood àtúnkà fún alánàá ní aya one hundred eleven òun náà tún ṣàlàyé fún wa Quran eleven eh, one hundred Quran eleven one hundred and fourteen òun náà tún ṣàlàyé fún wa pé ká máa kírun tọ́ra fáyì nàárì àní tọ́ra fáyì nàárì tó wà ń bẹ̀yẹn ni wípé abala méjì ọ̀sán òun yàtọ̀ sí ẹ̀dá túmọ̀ nísìn níbi ayàtà túmọ̀ lọ́wọ́lọ́wọ́ òun ni pé abala àkọ́kọ́ àákì ìrun àlùfájàrí níbẹ̀ abala ẹ̀kejì a máa kí àyílà àti àlàásàrì níbẹ̀ so ọwọ́ ni pé wàsúlà fáwọn mìíràn lẹ́yìn àwa máa fi kí magrib àti kíni ọ àti ìṣáì so àsìkò oorun òun náà nìyẹn gẹ́gẹ́ bí àwọn àfáà ti ṣàlàyé fún wa ìrun àsùnbà á máa kí nígbà tí àlùfájàrí bá ti yọ láàárọ̀ aago kọ́ la máa ń lò àwọn èèyàn kan ti fi aago sílẹ̀ wípé gbogbo dá bá bàbá wa ní pé taago márùn-ún bá ti lù wọ́n pè run tẹ́máyẹ̀ ti pè run tó bá ti di fifteen to six wọ́n wà á jẹ́ ẹni tó yẹ àsùnbà kò rí bẹ́ẹ̀ so ìgbà tálùfájàrí bá yọ òun náà ni a lè pe irun kan alákọ̀ọ́kọ́ tá a máa ń pè sílẹ̀ a pè yẹn sílẹ̀ àlùfájàrí ò ní tí ì yọ ṣùgbọ́n nígbà tí alifajari bá yọ là á máa ń pèrun alifajiru so ìgbà míì wà lẹ́gbẹ̀ẹ́ dára fẹ́ pèrun alifajiru nígbà míì alifajari ò ní tí ì yọ tá a fi ń pè tó gbogbo àti fi sí pé aago tá a pè é òun ni aago márùn-ún àbọ̀ a sì ń pèrun lẹ̀ láì ṣe pèrun ti dé a sì gbọ́dọ̀ máa pèrun lẹ̀ láì ṣe pèrun ti dé ẹni tó bá pè é lẹ̀ ládàá tó yẹ kó ní kò ní ní ládàá yẹn so alákọ̀ọ́kọ́ ní àwọn àṣìṣe tó máa ń wáyé lọ́dọ̀ wa ni ìgbà tí àlùfáàjáde bá yọ gangan láàtò pèrún tẹ́ bá pèrún yẹn ìgbà náà láàtò yan raka ata alifajiri. àwọn èèyàn ó tún wá nìyí wọ́n ti wá pèrún yẹn aago márùn-ún àbọ̀ wọ́n wá raka ata alifajiri lẹ̀ àlìfájáde ò sì tí là so wọ́n mi so definitely ni pé kí ni o ti míìsì ìrun raka ata alifajiri tí wọ́n yan wọ́n míìsì ẹ̀yàn ààyàn nítorí pé kí ni o kò ní jẹ́ Eh, nǹkan tí wọ́n máa ní tó gbé bàtà máa yan rákàtà àlìfájìrì nígbà tá àlìfájàrì bá yọ tán là máa yan ìgbà ní ìdẹ́ni àgbájáde ti sìn ó sì dáa torí pé kí ni o five fifteen orin tó bá padà yá àlìfájàrì a máa lọ yọ ní nǹkan tó ẹgbẹ́ yóò máa jẹ́ bíi ten to six ní ètò yọ ibi tá a ti mú problem nìyẹn ìgbà ní ten to six ní ètò yọ gbogbo àtìṣe gbàyẹn gẹ́gẹ́ làwọn ẹ̀ àwọn ọmọ ní ìgbà tí wọn ń wọlé nìsín ní ten to six ìdáhùn yẹn fẹ́ gbọ́nu pé ìgbà ìtẹ́sọ ni pé ìgbà tí wọn wọlé yẹn ni pé ìgbà tá à ń pè irun gẹ́gẹ́ kọ́kọ́ nù náà táwọn ọ̀rọ̀ àdúró díẹ̀ ìgbà tí wọn wọlé ni àwọn àti wá pè irun yẹn lágbo márùn-ún àbọ̀ tàbá pè irun yẹn lágbo márùn-ún àbọ̀ kálukú ti yẹn mẹ́fìlà alẹ́ ìgbà tí wọn wọlé akẹ́kẹ̀rún ni <laughs> la bá wa ma olóore jùlé ayé lọ àti ti bẹnu ẹ̀ so pẹ̀lú àdìsí tó lálàáfíà so kéèyàn máa gbìyànjú àti kì ní àsìkò tí àbá dé àbá yẹ ti kí wọn lásìkò rẹ̀ Ọlọ́run nígbà lọ́wọ́ yẹn so ara kankan tí à ń fi ṣe ra wa láwùjọ wa lónìí nìyẹn tó pọ̀ púpọ̀ so ká sọ àárín yẹn dáadáa so nígbà tí tùlú wùlì fájìrì bá ti yọ ìyẹn ni pé táàlì fájìrì bá ti yọ á pèrún nígbà náà gbogbo táàfin dúró ọwọ́ mọ́mù ló wà ó lè jẹ́ five minutes ó lè jẹ́ ten minutes so kò sí ní ò lè jẹ́ so kákàtí ni alákàtà kí ni àlìfájírì tán ta a bá yẹn tán ká kírun so ṣùgbọ́n àtúndéṣe sùúrù yẹn ó dàbí pé ó kù díẹ̀ káàtó ìyẹn ni alákọ̀ọ́kọ́ irun tá a máa ń kí á kírun yẹn lóòótọ́ náà ni òṣìṣẹ́ ọlọ́run bá tún yọ̀ǹda pé téèyàn bá jẹ́ pé èèyàn ò bá alákàtà àlìfájírì tí wọ́n bá ti kí àsùn bá a tán immediately lẹ́yìn rẹ̀ kéèyàn ó dìde tó pé òṣìṣẹ́ bá gírántì sọ abá kan bẹ́ẹ̀ kò dẹ̀ yẹ pé òun nìkan lòún gírántì ó bí gbogbo àwọn ọ̀nà òṣìṣẹ́ ọlọ́run bá grant nìyẹn èèyàn lè kí rákàtà àlìfájírí èèyàn èèyàn lè kí padà kódà kí èèyàn fẹ́ sọ pé èèyàn jẹ́ pé èèyàn bá ìrun ṣubú yìí èèyàn lè kọ́kọ́ kí kó tó di wá kí ìrun ṣubú yìí rẹ̀ so ṣùgbọ́n ìrun ṣubú yìí wà lẹ́ẹ̀lẹ́ tí tí tí tí tí tí tí òòrùn ó fi yọ láàárọ̀ òòrùn a máa yọ ní tò seven gbà míì òòrùn a máa yọ láàrin tò seven láàrin seven thirty so òye sábà kọjá eight òun ti yọ so látara bẹ́ẹ̀ àsìkò yẹn ká máa rí pé à ń sọ dáadáa wípé akí àsùnbà wa kó ló di pé aago méje àbọ̀ ó lù àbí ká aago mẹ́jọ ó tó lù kéèyàn rí pé ó ti kírun àsùnbà òun kó lè bá a bá irun tọ́lọ́wọ́ bó tẹ́wọ́ gbà ní ọwọ́ rẹ̀ tó gbé tó bá ti kọjá àsìgbà tó ń yọ yẹn ó ti di nǹkan ló ṣe wípé èèyàn ti dáná wípé èèyàn fẹ́ san irun yẹn padà nìyẹn ó ti fi irun yẹn lẹ́ẹ̀lẹ́ kódà àwọn afẹ́ àmọ́ sọ pé nínú ìrún bá ti kọjá àsìkò rẹ̀ kéèyàn máa wulẹ̀ san padà mọ́ tí ẹ bá máa mọ fi ilẹ̀ àyàfẹ́ yìí kankan ló fà á fẹ́ kó sùn gbàgbé lọ so ìyẹn ni wọ́n ní pé kó san ìrún yẹn padà so ìrún ṣubú yìí nìyẹn so ìrún tó wá jẹ́ zuwúrì tó jẹ́ ìrún àyílà ní títí ẹ̀ òun ní títí ẹ̀ yóò máa jẹ́ ìrún tó jẹ́ wípé a máa kí nígbà tá a bá ti rí wípé òun ti kàtàrí tóun bá ti kàtàrí òun náà ni pé èèyàn ò ní máa rí òjì lẹ́gbẹ̀ẹ́ èèyàn ju pé òjì títí ní kékeré kan máa wà ní ẹ̀gbẹ́ èèyàn èèyàn la máa ń pè ní fẹ́ uzawal òun là ń pè ní fẹ́ uzawal so òjì kékeré yẹn ì máa wà ní ẹ̀gbẹ́ èèyàn so títí ní báyìí ni yóò kàn ra wà lẹ́gbẹ̀ẹ́ èèyàn so àsìkò yẹn ni àsìkò tí àìlà tó tó àìsábà ní wàhálà nínú àìlà níbi torí pé a ti gbé sí aago méjì so inú ẹ̀ ní sí lè wọ̀ ní gbogbo ìgbà láago méjì yẹn máa ń wọ̀ so àwọn tó bá kàn máa ń sáré kírun bí aago méjìlá àbọ̀ so àwọn yẹn ni wọ́n lè máa sọ wípé a máa lọ sí ẹ̀yìn a máa wá sí aago kan náà ní àwọn ìgbà míì so lẹ́yìn wá gbà náà tí ó bá ti wá di ìran asiri àsìkò tí ìran asiri máa wọlé òun náà ní pé tá a bá mú nǹkan kan tó jẹ́ object tá a bá fi sílẹ̀ lẹ̀ òògì kìíní yẹn yóò ṣe déédéé rẹ̀ ibi káwọn náà dúró lórùn ògì wa yóò ṣe déédéé tí wọn bá dáná bá wọn wàá pẹ̀lú ògì tó wà lẹ́lẹ̀ àbí ìgbàdá bá gbé lẹ́lẹ̀ tá a bá wọ̀n yóò ṣe déédéé rẹ̀ ṣùgbọ́n tó bá ṣe déédéé rẹ̀ ìran sí òtítọ́ ògì díẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ wa nígbà tí àìlà tó wà yẹn a gbọ́dọ̀ fi díẹ̀ yẹn a gbọ́dọ̀ fi kún ìgbà náà tá a bá fi kún yẹn ìgbà tá a rí pé ògì yẹn ṣe yẹn ó tún máa kù tó nǹkan bí fifteen minutes tó ògùn bá tí ògì bá ṣe kíni o tó bá ṣe dédé yẹn kó lè bí àwọn àsọpọ̀ afẹ́ kí ìrun asiri wa so ìrun asiri wa níbí yìí ìgbà míì wà á máa jẹ́ five to four ètò máa ń kéré jù nìyẹn five to four a dẹ̀ máa wá sálẹ̀ a máa wá sí four thirty àwọn four twenty five láàrin thirty minutes yẹn ló ti máa ń ló ti máa ń lọ ti máa ń bọ̀ so ká máa rí pé à ń sọ ilé dáadáa so ìgbà tó bá ti kọjá four kọjá lọ yẹn àwọn èèyàn máa sábà lagidi pé aago mẹ́rin láti láwọn máa kí aago mẹ́rin náà láti máa kí so àwọn míì máa sábà kírun dànù látara bẹ́ẹ̀ wọn ò ní kírun sí àsìkò kárí pé à ń sọ̀ra dáadáa ká máa kírun wá sí àsìkò ìran magrib òun rọrùn dáadáa gbogbo àná láti rí i pé àmì pé ọjọ́ ti ń bojú so ọlọ́run máa ń jẹ́ ká máa mọ̀ pé ọjọ́ ti ń bojú so ìran magrib náà dẹ́gbẹ́ wá ti wá bojú kì í ságo méje ni wọn náà láti máa máa rí gbèkè sago méje ìgbà míì tó seven ó ti máa tó ìgbà míì after seven ó ló tó máa tó so ṣùgbọ́n àwọn èèyàn sáré kíná nítorí pé ni wọ́n rí pé ọjọ́ ò tí ì bora so látara bẹ́ẹ̀ wọn ò ní fẹ́ kí i so ìrun mọ́gìrì wà níta ìjọ àsìkò tí ìrun mọ́gìrì wọlé a gbọ́dọ̀ fi wákàtí kan àtìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kún ìrun mọ́gìrì wa kó tó di pé a kírun ìṣáì ìrun ìṣá ìwà lónìí àti fi sí aago mẹ́jọ pé aago mẹ́jọ la máa kírun ìṣá ìgbà míì ìṣá yìí ò tí ì wọlé láago mẹ́jọ ìṣá yìí máa wọlé ní eight twenty five ńgbà míì eight fifteen ó máa wá sàlẹ̀ ńgbà míì so bá a ti gbọ́dọ̀ máa sọ nìyẹn ó máa ń wọlé before eight bí a ṣì náà lò náà torí pé kí ni olùgbà míì wàá dẹ́kẹ́ mọ́gbìn náà máa wà before kìíní so ó lè yẹ five to eight ńgbà míì ṣùgbọ́n yóò wá sàlẹ̀ ńgbà míì tó máa wá sí eight twenty five so a gbọ́dọ̀ sọ́ra dáadáa kó jẹ́ wípé a mọ̀ ìgbà tí ọ̀rẹ́ ká kírun ṣáì bóde gbé ìrun ṣáì lọ́dọ̀ tí wá ń bì awálùlẹ̀ wákìtì là ń kí ṣùgbọ́n ọba sọ wípé irun ìṣáì ó máa ń jẹ́ nǹkan ló ṣe wípé kéèyàn ó kí ní ìgbà tó jẹ́ wípé a máa dá òru sí mẹ́ta ìdá kìíní alákọ̀ọ́kọ́ rẹ̀ ìdá alákọ̀ọ́kọ́ òru òun ló yẹ kéèyàn máa kí òun ló yẹ kéèyàn máa kí ìṣáyé èèyàn tá a bá ní pé ká dẹ̀ pé ìṣáyé wọlé ní eight fifteen téèyàn bá ní ìṣáyé wọlé ní eight fifteen téèyàn bá wá gbà wípé gẹ́gẹ́ lásìkò tá a wà yìí nìsín ìṣáyé wa eight fifteen ló possible kó máa kó máa jẹ́ so tàbí kó tún bẹ́ẹ̀ lé jù bẹ́ẹ̀ lọ so tá a bá wò dáadáa pẹ̀lú uh, wẹ́dà tí a wà ní ìsìn báyìí so eh, ká gbà pé ìṣá ìtẹ̀ wá wọlé ní eight fifteen eight fifteen tó wọlé yẹn ká gbà pé alifajari náà yọ tùlùú ìfajiri ó yọ ní five fifteen tàbá wò láàrin eight fifteen àti five fifteen a máa rí i pé wákàtí mẹ́sàn-án òun ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so wákàtí mẹ́sàn-án tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn tá a bá lọ jẹ́ pé àwa mu ní wákàtí mẹ́ta mẹ́ta mẹ́ta ó rí i pé a fi wákàtí mẹ́ta kún eight fifteen ó wá máa jẹ́ eleven fifteen gbàdá kéèyàn kí ṣáì gangan náà mi ni pé àsìkò tí ṣáì dáa jù gangan ó ní eleven fifteen so ó ní eleven fifteen ṣùgbọ́n ọ̀dọ̀ wa ń bí àsọpẹ́ àlè kí so ànábì ni ànábì ni àsìkò rẹ̀ gangan nìyí so ọ̀dàlẹ́ àwọn ẹgbẹ́ rẹ̀ wá kírun lẹ́ eleven fifteen tí ó ti sùn so eleven fifteen òun lọ́ọ́ dáa jù kéèyàn kírun ìṣáyé èèyàn tó jẹ́ pé bẹ́ẹ̀ bó sọlọ́wọ́n bá ti sọ. so òde àbá ti wá kí ìṣáì ní eleven fifteen ó ní pé nǹkan tó kù àzọmágbé ìdajì òru ìdajì òru máa jẹ́ four and a half hours sí eight fifty òru máa jẹ́ wọ́n máa jẹ́ nǹkan bíi twelve forty five so twelve forty five lóru òun ní ìṣáì ti lọ tẹ́lẹ̀ bá yọ pé òun fẹ́ kírun ìrun ìṣáì ti lọ ní twelve forty five tó bá kírun láago kan òru tó kírun láago méjì òru ìrun tó kíyẹn o ti fi ṣáàyè tó jẹ́ kásìkò rẹ̀ ọlọ́mọ lọ́wọ́ tó fi kì so a gbọ́dọ̀ sọ àsìkò òrun dáadáa so a lo àsìkò fún wa torí pé kíni náà ni o lè jẹ́ nǹkan tó lè jẹ́ kó tètè yé wa dáadáa so bí Ọlọ́run bá ti gbé àsìkò òrun rẹ̀ kalẹ̀ nìyí Ọlọ́run bò ní gbé nǹkan kan kalẹ̀ àyàfi kó fi àsìkò sí so Ọlọ́run dẹ̀ lo àwọn àyà mẹ́ta tá a kà fún wa nínú alukurani kerim láti lè fi ṣàlàyé fún wa wípé irun o ó jẹ́ nǹkan tó ṣe pé a fi àsìkò sí so ẹni bá ti wá ń kí ní àsìkò rẹ̀ ọlọ́ni kí ni ó wàá ṣẹlẹ̀ sí ọlọ́ni la alaka. wàá tó rọ fáńnàhà lílá alaka tó ń bọ̀. ọlọ́ni ká máa kí irun wa bó ti yẹ ká kí i torí pé bá bá ti ń kí bẹ́ẹ̀ la alaka tẹ̀rọ̀ tọ́wọ́ bá lo la alá tàkìkù ni ọlọ́ni kò sí iyèméjì ń bẹ kárí gbọ́n ìwọ náà ó padà wà á mọ́ yan nǹkan tó bá wù ọ̀nà àlìjánná so ó padà máa wá ìwọ èmi mo yan nǹkan fún ọ láyé bíi pé kó o mú àwọn nǹkan tó bá èmi mo yan àsìkò fún ọ láyé bíi so máa dàlí kí a máa náà máa fún ọ náà láàyè pé ní tí mo yan fún ọ ó tẹ̀lé ó ṣe mo ti ní kó o ṣe ìwọ náà wà á máa mú tó bá wù ọ̀nà àlìjánná ọ máa chúùsì nǹkan tí ọ bá ọ so orí àyà yìí náà ni a bá tafsir dìde ní àná ẹ̀rẹ̀ pé a ti kú lórí ẹ̀ náà so wọ́n kàn máa kà fún wa àwọn bí àyà bíi méjì sá lóyún síwájú so a tún máa tún ṣàlàyé àyà yìí náà sì síwájú sí i so kí ọlọ́run bá kó sọ́dọ̀ fún wa náà. أعوذ بالله من الشيطان الرجيم ولا تمودن عينيك إلى ما متعنا به أزواجا منهم أزواجا منهم زارة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى وقالوا لولا يأتينا بآية من ربه أولم تأتهم بينة ما في الصحف الأولى ولو أنا أهلكناهم بعذاب من قبله لقالوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك من قبل أن ذل ونقصا قل كل متربص فتربصوا فستعلمون من أصحاب الصراط السوي ومن اهتدى ọwọ́ ọba tí ọlọ́rẹ̀ ga ó ṣàlàyé fún wa nínú súrátù tọ́ a Quran one hundred and Eh, Quran 20, aya 130. hundred and thirty ọlọ́run bá ṣàlàyé fún wa nínú aya yìí gẹ́gẹ́ bí tẹ̀fsírì tí a ti ṣe sẹ́yìn nípa àwọn àsìkò ìrun àwa ṣàlàyé fún wa náà pé ìrun tó ní agbára jù òun náà ni ìrun asri ẹni tí ò bá ti kírun asri lásìkò tó fi ìrun asri lẹ̀ tí òòrùn fi wọ̀ mọ́ lọ́wọ́ tí ò fi kí i irú ẹni bẹ́ẹ̀ gbogbo dáadáa tó bá ṣe lọ́jọ́ náà tó yẹ kó lọ sọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀ pátá yányán ló máa bàjẹ́ torí pé àdìsí tó lálàáfíà òun náà ni eléyìí so lẹ́yìn wá gbà náà àdìsí tí a fẹ́ kà yóò wà ní Bukhari ó wà ní Muslim àdìsí sọ abàtà àmọ̀síjẹ̀rí rubun Abdullahi Al-Bajali so òun náà ni ó gbà àdìsí náà wá ó ní kúnna julusan inda rasulillahi sallallahu alayhi wa sallam ó ní àwa jókòó lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run sọ fanazọrọ ilal kọmari laylatal badri ànábì wa lọ síjú wo òṣùpá alẹ́ náà jẹ́ alẹ́ tó jẹ́ wípé alẹ́ ọjọ́ kẹrìnlá tí òṣùpá ti máa ráǹdì fúlù tàn yán yán òṣìṣẹ́ ọlọ́run ọba wa sọ báyìí pé ìnákun. sàtàràwùnà rọ̀bàkùn gbogbo yín o kò sí èméjì ń bẹ́ẹ̀ ẹ máa jẹ́ ẹni tí ó rí ọlọ́run ọba yín kàmá tàràwùnà àádàlùkọ́màr bẹ́ẹ̀ tí ń wò ìlókè lẹ́ẹ̀tì rí ọlọ́run ọba yín wà á rí kékeré bí òṣùpá ka ọlọ́run ọba tán láéláé ṣùgbọ́n ń ṣàlàyé náà lẹ́yìn tó yẹ pé ọwọ́ àṣàlàyé ni pé wàhálà àtúndọ̀ múnà fi rò yàtì yìí ẹni máa jẹ́ ẹni tí yóò máa jẹ́ pé ìrì dáadáa tí èèyàn bá fẹ́ wòṣùpá tí èèyàn lè sọ pé ìrì dáadáa jọ yẹ fún mi jẹ́ ń rí èèyàn ní máa sọ bẹ́ẹ̀ sọ kìí ṣe déèyàn máa sọ pé yẹ fún mi tó ṣe ọlọ́run sọ nìyẹn ẹni máa yẹ fún mi ẹnìkan ti ga jù mí lọ ó dí mi lójú ó ṣe gíní gbogbo eléyìí ò ní máa sí ń bẹ̀rẹ̀ rárá ó wá ní fainistatọ́tún anla tògòlábù tọ́lọ́mọ wa ní pé kẹ́ ẹ ní agbára kẹ́ ẹ máa sọ àwọn nǹkan tí mo fẹ́ sọ yìí kó má máa jẹ́ kẹ́ ẹ má máa jẹ́ ẹni tí wọ́n máa lágbára jùlọ aláṣọlá ti ń láti lè máa kírun kan kọ́bílà tùlú ìṣàmsì ìrun tá a máa ń kíkórùn tó yọ ìrun ìyẹn nìrun àṣùbà tẹ́ ẹ bá lè máa ṣe é wà kọ́bílà gòrú à irun tá a máa ń kí kóòrùn tó wọ̀ tẹ́ ẹ bá lè máa kí fàfún àálù ẹ̀yà a máa gbìyànjú ẹ máa ṣe bẹ́ẹ̀ so ló fi jẹ́ pé irun méjèèjì yìí irun tó tóbi ni tí a gbọ́dọ̀ má máa sọ irun àkọ́kọ́ tó lágbára jù ọ̀nà nínú asre irun ẹ̀kejì tó tẹ̀lé ọ̀nà ní irun subuhi irun kẹta tó tẹ̀lé ọ̀nà ní irun ìṣáì so ìran méjì tó kù dúrí àti àti magrib so àwọn méjèèjì wọn wà bákan kan náà so bọ́lá wọn bá ti máa ń ṣe nìyẹn so dárájà làwọn afáàmọ́ ń wò gbádìsí bá ti wá òun náà ni torí pé ìrun ìrun àṣùbá àti ìrun ìṣáì òun náà ni afkọlù sọlá àtẹyìn alálùmọ̀nàfìkì ìrun tó wúwo jù ní fún àwọn tó ń jẹ́ àwọn mọ̀nàfìkì ọlọ́run tó wá kó ládàá tó pọ̀ yẹn ló fún ìṣá yìí ní àǹfààní tọ́lọ́run fi kó kíni o tọ́lọ́run fi kó láàdá tó pọ̀ sí i ìrun tó dẹ̀ jẹ́ ìrun zúrì nìyí àwọn yẹn máa ń fẹ́ kí dáadáa láyé ànábìsí sọlá bẹ́ẹ̀ bá àwọn mọ̀nàfíkì máa rú pé ìgbà tí wọ́n rí àwọn dáadáa nù so ìgbà tí wọ́n rí wọn dáadáa nìyẹn so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń ṣàlàyé fún wa láti jẹ́ pé kí á mọ̀ wípé ìrun méjèèjì yìí ká tún kà sí àdìsí tàbí bẹ́ẹ̀ ká òun náà tún wà nù Muslim ètò jẹ́ wípé àdìsí yẹn sọ̀hábà tí a ń pè ní àmọ́rọ̀ gbónú rúbà òun náà ni sọ̀hábà náà ó ní sẹ̀mí tó sọ̀rọ̀ mo gbọ́ òjíṣẹ́ ọba tó sọ báyìí pé láàrùn yálìjà ẹnìkan tí mo ṣàlàyé rẹ̀ yóò kò ní wọ iná rárá kò ní wọ iná rárá sọ́là kọ́bùlà síwájú kí òòrùn tó yọ ìrun ṣubú yìí tó dẹ̀ tún kí ìrun síwájú kí òòrùn tó wọ̀ ìyẹn tó jẹ́ pé ìrun asri so ìrun méjèèjì yìí ó jẹ́ ìrun tó jẹ́ pé káàkà sí dáadáa kí wọ́n ní ká má karùn yòókù sí o ṣùgbọ́n a máa ní ipa tó ga nínú ìgbésí ayé ọmọ ènìyàn ó ní ipa tó ga gan nínú ìgbésí ayé ọmọ ènìyàn ó dẹ̀ ní ipa tó ga lálìkì àmọ́ gan torí ọba fẹ́ ká tún ṣe kí ni o ká tún kà sí i so ọlọmọsẹ àsọdún ọrùn fún ẹnì wa so ọlọ́ọ̀bá wa ń ṣàlàyé fún wa nínú àyà èyí tó jẹ́ wípé ó tẹ̀lé ọlọ́ni wà látàmú dáná àìná ìka. wàlá tàmú dáná àìná ìka ìlà bàbá tààlà bí. ọlọ́ọ̀bá fẹ́ ṣàlàyé fún òjíṣẹ́ rẹ̀ nípa àwọn nǹkan tó jẹ́ wípé ìmọ̀ distract èèyàn èyí tó jẹ́ wípé kò ní jẹ́ kéèyàn ó lè ṣẹ̀sìn ọlọ́run ọba kí náà làwọn nǹkan náà òun náà làwọn ìròyìn di ilé ayé ìjọba ọba wa máa ń sábà ṣe ni wípé ọlọ́run máa ń gbé fún àwọn kèfèrí lóòótọ́ ló ń wo àwa mùsùlùmí àwọn èèyàn lórílẹ̀ ayé lónìí àná ọlọ́run ọba kó fún onímọ́tò kan tí mọ́tò yẹn ó lágbára gan-an so kí òun ọmọ fi máa ṣàlàyé fún wa pé islam dáa mọ́tò ló fẹ́ máa fi ṣàlàyé pé islam dáa òun fẹ́ máa fi yẹpẹrẹ ayé so àwọn ọmọ wa máa ń rí wípé kásá gbádùn asáà ní gbádùn ni ìgbàdé pé ilé ayé ò sọ pé kéèyàn ọmọ gbádùn so ilé ayé ò sọ pé kí a má gbádùn ṣùgbọ́n àwọn tá a jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ ti gbà wípé ètò ọlọ́run ọba ti wà kò sí bó ti fẹ́ dààmú tó dààmú rẹ lórí ọ̀nà halal má dààmú ara rẹ lórí ọ̀nà haram kó o wò wípé a máa fi haram kó owó jọ tí n bá wá kó jọ màá wá ná sódì ẹ̀sìn ọlọ́run ọba nǹkan tó ń rò yẹn nǹkan tí ò dáa rárá ni mùsùlùmí yóò máa gbìyànjú yóò máa ṣiṣẹ́ yóò máa wá owó yóò máa wá tí ó jẹ yóò máa wá nǹkan tí ó mu ìtọ́lọ́ bàbá wa ṣe fún níbẹ̀ yóò máa yọnu sí i so kì í ṣẹni tí ó máa wá máa jẹ́ pé ilé ayé yìí ni wàá máa banújẹ́ lé lórí jù so ojú mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ nìyẹn nítorí àwọn bàbá ti ṣe fún ọ̀wà ayọ́nu sí i tó o bá dúró pé o tún lè gbìyànjú lọ́nà míì tún gbìyànjú àtúngbẹ́ gbìyànjú eléyìí àtúngbẹ́ gbìyànjú bísínẹ́sì àtúngbẹ́ gbìyànjú gbìyànjú ọlọ́run wa ti ṣe nǹkan fún ọ sọ pé alhamdulillah ṣùgbọ́n kó wá jẹ́ pé ilé ayé yìí ni ó wà á jẹ́ wípé ọ wà á ran kan gbogbo ìbànújẹ́ rẹ sí tán yányán má jẹ́ orí bẹ́ẹ̀ mọ̀yẹ kò rí bẹ́ẹ̀ ilé ni ìkànnì yòdò yìí dín ni yòdò yìí dín kankan kò nítumọ̀ ọmọ ènìyàn ni ó kà máa lójú so ó lè jọ ọmọ èèyàn lójú ọlọ́run dá wa ní oríṣiríṣi ni àwọn tó lówó lọ́wọ́ oníjọ́lọ́run kì í ṣe àwọn náà táwọn náà ń rán lọ́dọ̀ ara wọn so lọ́dọ̀ dẹ̀jẹ̀ tálákà oníjọ́lọ́run ọba ń ṣe fún ọ tí wọ́n mọ̀ rárá ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ kò ọlọ́run bò rárá kò ẹsẹ ẹni yẹ gbé kọ̀wọ́dọ̀ mọ́ ra oògùn kan ní ojúmọ́ <laughs> ó ti ní edé sì gbọ́dọ̀ rà so ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ náà fún tálákà ó kàn fi dànwó náà ni ṣùgbọ́n kéèyèsí pé máa wọ́pọ̀ bẹ́ẹ̀ láàárẹ̀ kọ̀wọ́dọ̀ mọ́ oògùn kan lójúmọ́ ó sì gbọ́dọ̀ máa wá káàkiri ọlọ́run ní kọ̀dà àmúṣọ náà ní bá ní so ètò ọlọ́run bá ti wà lórí gbogbo nǹkan pátá so ọlọ́run bá wọn máa sábà ti ọlá sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn tí èsè mùsùlùmí kò wọ́n ìyẹ́ ẹ̀fọn lọ́dọ̀ ọlọ́run rárá ìyẹ́ ẹ̀fọn kò wọ́n lọ́dọ̀ ọlọ́run ọlọ́run tó yẹ pé ibi ayé ìbá wọn ìyẹ́ ẹ̀fọn lọ́dọ̀ ọ̀hún ní kébùsọ̀ bá ti sọ ọlọ́run ọba ọba ti fún ẹni àwọn tó jẹ́ kèfèrí ní nǹkan kan mú bẹ́ẹ̀ wọn bá ti ní nǹkan kan mú bẹ́ẹ̀ so ọ̀dà wa jẹ́ mùsùlùmí ká gbọ́lé ayé yìí bó o dààmú bó o dààmú ẹni tó bá ti ní yóò ní ọlá yóò ní ọlá ọlọ́run bò ní kó má dààmú má sì gbọ́yé pé kó má strife láti sọ pé o fẹ́ ṣe tó o fẹ́ fi jẹ tó o fẹ́ fi mu ṣùgbọ́n nígbẹ̀kẹ̀lé pé tó wọn bá bá ṣe fún ọ ń bẹ̀ òun náà ni yóò máa tó ọ ẹ̀rí àdìsí tá fẹ́ kà fún wa yìí àdìsí umaru ni ó wà nù bukhari ó dẹ̀ wà ní inú muslim èyí tó jẹ́ pé umaru òun náà ni ó lọ bá òjíṣẹ́ ọlọ́run ọba gbàdọ̀ wá bá òjíṣẹ́ ọlọ́run ọba òjíṣẹ́ ọlọ́run ọba sùn sórí bẹ́ẹ̀dì òun náà ló bá òjíṣẹ́ ọlọ́run níjọ́ náà òjíṣẹ́ ọlọ́run ọba wá dìde lẹ̀ ní orí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀dì òjíṣẹ́ ọlọ́run ọba dẹ̀ ní bí ẹni náà ni so ẹni ni wọ́n tẹ́ síbẹ̀ so àwọn ìlà ẹni yẹn ó ti wá là síbi ara bọ́dì ànábìsà sálàm. sọ wọ́n nígbà tí Umaru rí pé. So, àwọn ìlà ẹni ti là sára ara òjíṣẹ́ ọlọ́run ọba ìbùtádàrá ti àyínà umar bilibuka ojú umar méjèèjì ó dẹ̀ bẹ̀rẹ̀ sí yọ omi jáde ó wá wò pé òjíṣẹ́ ọlọ́run òun ara yẹ kí <laughs> kínní kó jẹ́ pé igi ọmí yóò wá jẹ́ nǹkan tí ó la pàápàá sí lára òjíṣẹ́ ọlọ́run àwọn ògbé kí ló ń ṣe lẹ́dọ̀ọ́ ànábì ni yùbù kéèkì kí ló mọ ọ sunkún Ah, ah. wọ́n á ní òṣìṣẹ́ ọlọ́run ọba ya Rasulullah ìnàkọ́ ìsàrọ̀ wà kí sẹ̀rọ̀ sọ̀fí máa ń máa fi ì wà á ń ta sọ́fùwàtúlọ́ọ̀ min khaliki àwọn tí wọ́n jẹ́ àwọn ọba alẹ̀ róòmù ọba alẹ̀ persian àárí nǹkan tí wọ́n wà nínú ẹ̀ ìwọ́n tó wá pe ààrẹ ní pé àtọ́lọ́wọ́ ah, bá sálẹ̀ sáláàrin gbogbo ẹ̀dá ẹni lọ́wọ́ wọn bá tó yẹ bóun ló yẹ bóun ló jẹ́ ní ẹ̀sàájú láàrin gbogbo ẹ̀dá tó yọ dára dáwọ́ wọn ni pé a téèyàn kan bá fi lè wà tí ò bá lówó lọ́wọ́ ẹ̀sìn rẹ̀ ò gbé nìyẹn náà so àwọn yàrá pé ọlọ́run jáde àmì ó gbé mi nítorí gbà lérò mi ò ju pé kóun lówó lọ lọ so gbogbo tẹ òjú bá lọ tẹ <laughs> kí ayọ́mọdé ìpọ́nlọ́run dà kò ju pé kóun lówó lọ so gbogbo òjú bẹ́ẹ̀ lọ tiẹ̀ lọ́láyé so eléyìí ò kì í ṣe bẹ́ẹ̀ rárá òṣìṣẹ́ ọlọ́wọ́ bá wọn sọ fún Umaru pé áá ó ní awa fi ṣàkè anta yabna Khattab ìwọ Umaru bínú Khattab ṣé wọn náà tún ti wà nù iyèméjì ni <laughs> ulaika qaumun hujjilat lahum tajibati ọgbọgbọ àwọn eléyìí dáadáa tí wọn fẹẹ jẹ láyé làwọn Ọlọ́run ti kan lójú fún wọn gbogbo ohun tí wọn jẹ tí wọ́n fẹ́ jẹ tí wọ́n pé wọn ò ní kankan mọ́ lálẹ́ kìámà so àdẹ̀fẹ́ kí wọ́n gbẹ́dùn láyé so àwọn akán dáadáa yẹn akán lójú fún wọn fi àyà àti ìdùnnìyà nínú sẹ́mi wọn ayé so òde gbọ́dọ̀ ọba ọba onídéédé ni ọba onídéédé lọ́lọ́run ọlọ́run pé à ẹ̀yìn yẹ ẹ̀kúkú ṣe tèmi ọ̀dà ń gbà yàn ẹ̀ gbádùn ilé ayé kí ilé ayé dùn fún yín so olóbi jẹ́ pé o lè rí ibi náà ti ń ṣèjọsìn wọn tó rí bẹ́ẹ̀ tí ó fain tí ó fain tí mọ́sálásí lọ nígbà àgbà tí ó tètò àìdí àwọn àyè ńláńlá lọ tó máa ka ìmẹ́yẹ bọ́lọ́run bá ti ṣètò ẹ̀ nìyẹn ètò ilé ayé bọ́lọ́run ti ṣe nìyẹn pé kó wà lọ́dọ̀ títí wọn ọwọ́ àlè máa rí mọ́sálásí o kọ́ máa gbádùn kẹ́mi ìbẹ̀rẹ̀ máa yanjú kí gbogbo ẹ̀ máa yanjú ètò ọlọ́run tó bá ti ṣe síbẹ̀ so ètò tọ́lọ́wọ́ bá ṣe bíi ayé ká ní ká mọ̀ tún mọ́sálásí ṣe èwo ní ká má ṣe gbogbo so ṣùgbọ́n àdá jẹ́ mùsùlùmí òun náà ní pé wọn èsì pé lọ́wọ́ ọba ò sọ pé nínú wa àwọn tí ó máa jẹun tó ní wọn wà ń bẹ ṣùgbọ́n tí wọ́n bá ní tí wọ́n bá láyé ọkàn pẹ̀lú nǹkan tí wọ́n ní bí ìgbà tí wọn ò ní náà ní lálùkì àmọ́ so mùsùlùmí wọn láyé ọkàn pẹ̀lú nǹkan tó bá ní ni nítorí wọn bá ṣe fún ọ ó dùgbẹ́ fọlọ́wọ́n ba ó sì ní ayọ̀ ọkàn pẹ̀lú rẹ̀ lórí jẹ́ pé àdìsí tó wá àdìsí sọ abami zayd bunu sabit ó lóun gbóṣìṣẹ́ ọlọ́run ọba tó sọ báyìí pé màkánẹ́tì dúníyà àmọ̀hù ẹ bá pé jẹ́ pé ilé ayé òun ni gbogbo ẹ̀mí tiẹ̀ ẹ wo ẹ̀sìn dáǹsì yìí tí o bá ti sówó ń bẹ̀ ẹ̀mí rò pẹ́ sí ilé ìjàre ẹ̀wọ̀n ẹja ẹni tí ó bá dáàbò lówó ni sọ wọn ní irú ẹni bẹ́ẹ̀ fárọkọ lọ́wọ́ alẹ́ àmúrọ̀hùn àlámọ̀rí rẹ̀ ò ní yé láyé bó ti máa dàrú nìyẹn wàjá aláfakọ̀rọ̀hún fi àìní ìyí òsì rẹ̀ báyìí ọlọ́wọ́ bó bá gbé síbi iwájú ẹ̀ báyìí ni nǹkan ò ní tó láyé òun náà máa wà ní yóò máa wà ní yóò máa wà ní mùsùlùmí bá láyé ọkàn ní nǹkan máa ń tó so ọlọ́run ọba òde ní fún ẹni yẹn wà lámú yáàtì ìmínà dúnìyà ọlọ́run ní fún yẹn nílé ayé ìlànà kàtàbà ọlọ ìlànà kàtàbà láwù ìjọba ọba ti kọ fún tìǹà ní òfin so ìjọba ọba ti kọ fún yẹn náà ní òfin yẹn kéèyàn dààmú kó fẹ́ pààrà rẹ̀ lórí kọ fún ni ṣùgbọ́n àwa máa ń kánà àlàákìrọ̀tù àwa máa ń kánà àlàákìrọ̀tù ní ìyàtàkùn tẹ́gbẹ́ àlìkíámà bá ní àníyàn téèyàn tẹ́gbẹ́ àlìkíámà là ń lè ọ máa wálé ayé ìjọba fọ́n bẹ́ẹ̀ yóò máa tú ọ ó dẹ̀ máa ronú pé bóòlù àlìkíámà ò ti ní bàjẹ́ ọlọ́wọ́ ba jama aláwo amúrọ̀wò alámọ̀rí ó ti yẹn yóò nà dáadáa olóhùn jìkà lámọ̀rí rọrùn ọkàn rẹ̀ ó balẹ̀ láyé kò ní máa wàhálà kí kò ní máa dààmú kí bọ́lá bó ti ṣètò ẹ̀rọ ẹ̀ nìyẹn wàjá alàgìnà òfin kọ̀lbì ọlọ́wọ́ ajé kí ìrọ̀rọ̀ wà nù ọkàn rẹ̀ so ọkàn rẹ̀ ó balẹ̀ ah, ọkàn àwọn ọmọ ọgbẹ́ ẹ̀yìn ọkàn ìdí àwọn balẹ tó báyìí ọlọ́run ni máa fi síbẹ̀ nítorí pé kí ni o èèyàn ti nígbàgbọ́ pé nítorí ọlọ́run bá ṣe fún èèyàn náà ni èèyàn kọjá láyé so wà á ti wáyé ara ọ̀gìmọ̀ bàbá wálé ayé onílé ayé wá bá tí ó wà ara fún tí ó so ká wálé ayé mọ ẹ ayé ká ká ká dàtúwá ni ọ̀pọ̀lọpọ̀ wa la ẹlòmíì ò mọ kùránì kà kò dẹ̀ wá pé bó lòun ti mọ kùránì kà kó tiẹ̀ wá máa lọlé kéwú lẹ́ẹ̀kan ní àárín ọ̀sẹ̀ kó máa fi ọjọ́ mẹ́fà yòókù kó máa fi wájẹ àtìmú rẹ̀ yóò ní ah òun ò lọlé kéwú ọjọ́ méje yẹn gan òtútó so àbọ̀jọ́ mẹ́fà náà ló ti ẹ̀sìn lónìí o lè lóhùn tó bẹ́ẹ̀ máa sinmi àwọn yóò ẹ̀sìn mímọ́ ìjọ Sunday náà wọ́n tún lọ so a gbọ́dọ̀ wá àsìkò kan tá a máa fi lékún sí lọ́rọ̀ ẹ̀sìn Ọlọ́run èèyàn gbọ́dọ̀ create time kan fún ara èèyàn ó jẹ́ thirty minutes ni o even kò jẹ́ pé lọ́jọ́ kan láàrin ọ̀sẹ̀ tí wọ́n náà máa fi lékún sí ní ẹ̀sìn fún ara rẹ̀ tọ́wọ́ bọ̀ ń lékún sí òun ti ẹ̀ ń gbọ́rọ̀ ọlọ́run òun mọ̀ pa nípa ọlọ́run sí so kọ́mọ̀ ìgbélé ayé nìkan lèyàn kan máa fi wá àwọn ajé àti mú ẹ̀rí ọlọ́run sáà fún wa kó sáà fún wa lọ́kàn wálẹ̀ afẹ́ wálé ké ẹ̀wò kò tí ẹ̀ gbogbo kò tí ẹ̀ bá mú ní ká má máa jẹ́ kó máa rí bẹ́ẹ̀ lásán so ká gbìyànjú kájẹ́ ẹ̀dọ́ ṣe wípé amúlẹ̀ ayé kékeré ọlọ́run sọ fún ànàbí tó bá yẹ ní bá ànàbí sọ̀rọ̀ gbogbo wa ló ń bá wí ó ní wàhálà àtàmù dáná náà. wàhálà àtàmù àìdá ìka ìlànà mẹ́ta ànàbí àzíwájá. ọlọ́run ní wàhálà àtàmù dáná àìdá ìka ìwà ànàbí ojú rẹ méjèèjì má máa lọ ṣẹ́ẹ̀ṣì ojú rẹ méjèèjì má ṣẹ́ẹ̀ṣì má yí lọ síbo ìlàmà màlá lọ síbi nǹkan tí àwọn ọlọ́run ọba ṣe ní nǹkan àgbádùn fún àzìwájáun àwọn èèyàn kan bá ti máa túmọ̀ yẹn nìyẹn àwọn ikọ̀ kan mílíọ̀n nínú àwọn kẹfìrí má máa yíjú ọbẹ̀ tó o bá rí ọ̀rọ̀ kan gan tí bá ní ta ló ní mọ́tò yẹn tí bá ní kẹfìrí ni tí ẹ̀ mọ́ kàṣẹ́ rárá má kọ́kọ́ kà sí táwa ni ah ta ló gbé kíní yẹn lẹ́lẹ̀ wọ́n ni ah olórí ìjọ kíní kan má kà sí má kà sí rárá má gbé ah kọ́ ni pé ah mo ti lọ da tó báyìí kọ́kọ́ bá banújẹ́ náà pé eléyìí tó bá lọ kú sórí eléyìí ọlọ́mọ máa jọ kú sórí ìjẹ́ kèfèrí tó bá kú sórí ìjẹ́ kèfèrí yóò máa lọ jẹ àwọn àjọ ọlọ́run tó yẹ kọ́ bá banújẹ́ lórí nù. o ò ní tẹ ẹ̀rọ rò pé ó ń gbádùn láyé ìdánwò bá rò ní pé ah tọkùnrin bá sì lọ kú báyìí ó sì lọ jẹ alálìkè àmọ́ ni o tó bá kọjá lè jọsìn mí inú wọn tó tóbi gan tó gbé ah ẹ̀rọ gba ẹ̀rọ ní láì ah ọkùnrin bá dẹ̀ lọ kú báyìí nísìnyí ẹ̀wù yàtí èjì ẹ̀wájú ọlọ́mọ tó tó wọ́n máa wò pé ah òun lọ gba àlẹ́ tó tó báyìí kò gbá gángan o <laughs> ilẹ̀ tí wọ́n padà wá fi kírun so so ìlànà makanna bí i àzíwá àjàm. ìlànà àìláìka ìlànà bàtà wà bíi ọlọ́run ní ìwọ ànábì ò gbọ́dọ̀ máa stress ò gbọ́dọ̀ máa yí ojú rẹ lọ síbi nǹkan tá a bá ṣe ní nǹkan àgbádùn fún àwọn ikọ̀ kan nínú àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí mọ́ yẹjú rẹ síbẹ̀ tí wọ́n bá ní yẹjú rẹ síbẹ̀ yíyẹjú rẹ ni pé o ti kà sí nìyẹn tí wọ́n náà bá bilé nǹkan kan tí ọlọ́run fún kèfèrí sí èyàn ti ń dẹ́ṣẹ̀ wájú ọlọ́run o ti yẹpẹrẹ dọ́lọ́run bá ṣe fún ọ ìmọ̀ dọ́lọ́run fún ọ yẹpẹrẹ ọkàn wọ ọ̀gá rẹ kan tí èsì mùsùlùmí pé ah ọlọ́run ṣàánú mi ah máa fọ́ ọlọ́run ṣàánú ọlọ́run ṣàánú ọ̀gá rẹ kò ṣàánú ẹ̀ tó gbé kí ni kò ní í mọ́ ni kò ṣàánú ẹ̀ kankan sọdọ́wárì kan náà àyẹ̀rẹ́ bẹ́ẹ̀ onílà àkàyè gan-an tó jẹ́ pé ọjẹ́ kẹfẹ́rí ah wọ́n ní ah ọmọ yìí máa fọ́ ọlọ́run ṣàánú ẹ̀ o hmm, ọlọ́run ti ṣàánú ẹ̀ tó gbọ́ ọlọ́run ti fún ni tọ́lọ́run fi ṣàánú yàn ni ọlọ́run ti fún ọlọ́run má tiẹ̀ kàn síbẹ̀ má زهرة الحياة الدنيا لنفتنهم فيه ọlọ́run ní زهرة الحياة ni ọlọ́run ní àwọn yòdò yìí di ìṣẹ̀mí ilé ayé lásán ni yòdò yìí di ìṣẹ̀mí ilé ayé o lásán ni gbogbo eléyìí yòdò yìí di ìṣẹ̀mí ilé ayé ni lọ́lọ́run kẹsì fún wa ọlọ́run ní lè nàfitínà ọlọ́run ní fitinà làkàn fi ṣe fún wa téèyàn bá fi yà jẹ èèyàn ìyá ètè máa gbọ́n so òṣùwọ̀n téèyàn bá téèyàn máa gbádùn kò ní tètè gbọ̀n ọlọ́ni fún atúntì fún ọlọ́rọ̀ yẹn gan wàhálà lónìí wọn ti ṣe fún wa tóbi ọ̀rọ̀ yẹn ni wọ́n máa wò ní kò ní ti ṣe gbà tọ́lọ́hún ọ̀rọ̀ yẹn ni wọ́n tún wa máa wò àdánwò lọ́rọ̀ gan nígbà mi ìmọ̀ kó bá ọlọ́rọ̀ nígbà mi torí pé ọ̀rọ̀ ni ó máa wò kò ní jọ́ tẹ̀lé tọ́lọ́hún wọn yẹn àdánwò ni ni ní nàftinà um ọlọ́ni ká lè bá a fi tẹ́sítì wọn. ọlọ́ni dàbí ṣé náà ní pé láti lè fi tẹ́sítì wọn ọlọ́wọ́n ní kíni. ọlọ́wọ́n ní wàrísíkù rọ̀bíkà hayrun wa abikọ̀ rísíkù rọ̀bíkà ìtọ́lọ́wọ́n ọba tó ń ṣe fún mùsùlùmí láyé àti ntọ́lọ́run ọba ó ṣe fún mùsùlùmí lọ́rùn onírísíkù rọ̀bìkà tó bẹ́ẹ̀ wọn onígbèbè ní í ṣe yẹn pátá yẹn yẹn rísíkù ọlọ́run ni ṣùgbọ́n ọlọ́run ọba ọba má ṣàfitì ẹ̀ sára rẹ̀ nítorí wípé kí ni ẹni yẹn ò ṣe tọ́lọ́run ọlọ́run ọba ṣàfitì ẹ̀ sára rẹ̀ ṣùgbọ́n arísì gidi ọba wa ṣe fún mùsùlùmí ọlọ́run wa ṣàfitì ẹ̀ sára rẹ̀ ó fi ṣe àpèlé so rísíkù dọ́lọ́ba wa ṣe fún ẹni káyẹ̀rùn torí pé kí ni àlàálì ni rísíkù yẹn ló fi jẹ́ ní àlìjánná nǹkan tó dáa lọ jẹ sínú rẹ̀ ó sì tún máa gba aládá ń bẹ̀ nǹkan tó dáa lọ wọ̀ sára rẹ̀ ó gba aládá ń bẹ̀ nǹkan tó dáa lọ wọ̀ sẹ́sẹ́ rẹ̀ ó gba aládá ń bẹ̀ nǹkan tó dáa lọ dé sórí rẹ̀ ó gba aládá ń bẹ̀ tí èsì bá ti sàrọ̀ so rísíkù rọ̀ bìkan òun ni khairu. wàlíkùrọ̀ bíkà khairu àgbẹ̀fà. òun ló lóore fún ọ òun náà ní pé gbàdọ̀ jẹ́ ní tó ní iman tọ́lọ́ wa ṣe jẹ́ àtìmú fún ọ ìjẹ́ àtìmú tọ́lọ́ ń ṣe fún ọ òun ló lóore òun ló máa wúlò fún ọ wà á bí kọ́ oníládàá ó ṣẹ́kù dàlíkì àmọ́ so òun ló lè gbẹ̀san rẹ̀ níwájú ọlọ́run lálìkìámà tó bá wá di àlìkìámà gan náà àbí kọ́ ló di pé àwọn fẹ́ kó láyé ọlọ́run ṣe bẹ́ẹ̀ fànàbí náà wà rísíkù rọ̀bìkà kí wọ́n ṣe fànàbí ọlọ́run ṣe fànàbí pé àwọn tí wọ́n já àwọn kèfèrí tí wọ́n bá gbógun lọ bá wọn àwọn mùsùlùmí a máa rí nǹkan ogun lọ́tọ̀dọ̀ wọn rísíkù tó bá pèsè fún wọn lọ́tọ̀ àwọn kèfèrí rísíkù yẹn dẹ̀ tún jẹ́ àlàálì fún wọn olóore fún wọn wọn ó tún máa gbalágbá so risku rabbika khairu wa abqa risiki arisiki aliki àwọn gan wa ni ìyẹn wa dá yàtọ̀ khairu wa abqa kò dàbí arisiki ilé ayé gbogbo wàhálà ló pọ̀ lórí arisiki ilé ayé kéèyàn tó arisiki ilé ayé wàhálà ni so wàhálà èèyàn tí èèyàn bá ti ṣe láyé ń bí èèyàn oníṣẹ́ ẹ̀ máa ṣe wàhálà máa lálẹ́ kìáma tí ó fi arisiki alìkìáma arisiki ilé ayé téèyàn bá ń wò lọ́ọ̀kan ó jẹ́ yóò dòrin sí ni téèyàn bá dénú ẹ̀tàn kò ní jọ èèyàn lójúmọ́ so téèyàn bá ní pé òun ò tí ì lọ sẹ́nétọ̀ rí tó bá di sẹ́nétọ̀ tán mo bá fẹ́ parí táàmù ẹ̀ rí i pé kò tẹ sẹ́nétọ̀ ò ní jọ lójúmọ́ so kò ní jọ lójúmọ́ àwọn tó wà ń bẹ̀ kò jọ wọn lójúmọ́ bí wọ́n ti kó mẹ́kọ́ ti bọ́ sí president so tí wọ́n bá tún ìgbà tó àlọ́ kó tún jẹ́ ni so àsìkò ìtìlẹ̀ ayé kèé tó yàn láyé láyé kèé tó yàn àtẹ̀dọ́wà jẹ́ múmi nínú kan ní máa tó so ló jẹ́ pé risco rọ̀ bíkà nítorí máa ṣe fún yàn ní máa tó yàn tàbí tó máa fún yàn ní nǹkan nínú àlìjẹ́nà ọlọ́wọ́ fún ni tí ó tó ni ọlọ́wọ́ fi máa béèrè wípé àwọn ọmọ àlìjẹ́nà ọlọ́wọ́ béèrè lọ́wọ́ wọn wípé kíníkí ló ṣe fún yóò ní ẹ̀wọ̀ ó ti tó báyìí ọlọ́wọ́ ni ara ó tún kù ọlọ́wọ́ ni mo fún yín ní rìdìwá ni. ìyọ́nú mi mo sọ́dẹ̀tọ̀ fún yín ìyìn sì ní bínú sí yín má láyé so ọlọ́run sálẹ̀ pé ọlọ́run tó wá jẹ́ kí wọ́n máa rí òun so látara bẹ́ẹ̀ òun náà ní wípé arísìkí àlìkè àmà ìyìn téèyàn máa wà satisfied pẹ̀lú ẹ̀ arísìkí ilẹ̀ ayé tí èsì arísìkí tọ́lọ́run tí èké mùsùlùmí tọ́lọ́run bá rọ̀ lọ́rọ̀ tó yẹ pé ọlọ́run bá jẹ́ kí ọkàn rẹ̀ ó ní ayọ̀ ọkàn yóò máa lé ni bó tilẹ̀ kórí tó yóò tún máa lé yóò tún máa lé yóò tún máa lé sí ni so arísìkí ilẹ̀ ayé wa nìyí àásìkì ma máa tún wá kó báyàn ni tí máa kó nira báyàn bóúnjẹ ti dáa to a máa kó nira gbogbo n tà mu oní kó nira bá wa ṣùgbọ́n lálìkì àmà àásìkì dàlìkì àmà èèyàn ó máa jẹ́ kò sí ní kó aba báyàn so aba ma eyan so kankan so sọ fún yẹn oúnjẹ téèyàn nígbà ti jẹ oúnjẹ jù gbà tó bá yá gbà mí o so tẹni tọ́ sunjú abẹ ní kíní kan ẹ̀wọ́ ló kó rẹ o so èyàn ò tún máa sáfà àwọn mi wọ́n sì gùn èyàn sì gbọ́dọ̀ jẹ́ èyàn kàn máa wòlẹ́ lọ́ọ̀kan ni so èyàn lè máa rí oúnjẹ kan ní àlìjánà tí wọ́n máa sọ pé ah, oúnjẹ tí ń jẹ ni torí pé yóò bá mi so látara bẹ́ẹ̀ ká mọ títóbi ọ̀rọ̀ ọlọ́run ká mọ bí àrísìkí ọlọ́run ọba ti rí ká ní ayọ̀ ọkàn láyé ká lè jẹ àrísìkí tọlọ́run ọba láyé ká dẹ̀ mọ̀ pé ah, àrísìkí tàlìkì ó sí ti ayé ọlọ́ni wàrí sukù rọ̀bì kan. wàrí sukù rọ̀bì kàkà irun àzẹ̀ká. ọlọ́ni arsìkì ọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ khairun wà àbùkù. òun náà lọ jẹ́ arsìkì tó ní oore òun náà ló sì jẹ́ arsìkì tó jẹ́ pé ó máa ṣẹ́kù so àyà ilé wọn máa kà fún wa máa ṣe tẹ̀síìrì ẹ̀ lọ ní ọ̀la so ọmọ àkáyà yìí fún wa àkàmà túmọ̀ rẹ̀ so a sì máa ṣe tafsiri ẹ̀ lọ ní ọ̀la náà. وأمر أهلك بالصلاة واصطبر عليها. ọlọ́ba wa sọ tí òṣìṣẹ́ ọlọ́run ọba ó máa ṣe tó bá rí àrísìkì ọdún àwọn sọ̀hábà Urwatu bunu Zubair tó bá rí àrísìkì kan báyìí tí kèfèrí kan ní yóò wá kúrò mẹ́ àyà ilé òun máa ń tó bá ti wá kúrò mẹ́ yóò wá lọ lé yóò lọ yan náfìlà fọlọ́n tó bá lásìkò tí kèfèrí kan ní torí lásìkò tí kèfèrí rí báyìí bóun ti máa lọ ayé ẹ̀ǹtì ẹnu yọ papọ̀ wọn bẹ́ẹ̀ pé lásìkò kèfèrí ló lélẹ̀ kèfèrí ló ní kò ní wo bẹ̀ so yọ wà lọ léyìn tó máa lọ yẹn náà fẹ́lá fọlọ́n yóò papọ̀ mọ́ ayé àti ń bọ̀ yìí so ó ní wàá múra ahlaka bis sala. wàá múra ahlaka bis sala tí wọ́n tọ́lù ọlọ́ni wa ànábì pa àwọn aráalé rẹ̀ pa wọ́n láṣẹ nípa pé kí wọ́n máa kírun ilé ayé kọ́ là á máa ń wò ẹ̀sìn la wá sìn láyé ìrun là á máa ń mójútó tí ò gbọ́dọ̀ bọ́ mọ́yàn lọ́wọ́ ọlọ́ni oníká àwọn mójútó ara wa á tún mójútó kí ni o àwọn ẹbí wa kí àwọn méjèèjì ó mọ̀jọ pàdánù àlìkè àmọ́ àwọn mójútó ra wa ọlọ́ni wàá múra aláka bí sọ̀la. wà á mú aláka bí sọ̀la ti wá sọ̀bi àlàyé. lẹ́yìn wá gbà náà irun ó ṣòro kí èèyàn máa ń ṣe sùúrù nírun láti kírun ni a máa ṣàlàyé fún wa lọ́la ẹ ń bá kírun tí ò ṣe sùúrù tó fi kírun kò ní nírun o tó ṣe àlà àlà àlà tó sáré jáde tó lòun ti kí nìyẹn kò ní nírun gbólóhùn ẹni pé wàá sọ́gbèrè àlẹ́ ìhà ṣe sùúrù lórí ẹ̀ náà. La nas'aluka rizqa. La nas'aluka rizqa. Ọlọ́run ní a béèrè lọ́dọ̀ rẹ̀ riskon àwọn àfáà wa sọ pé gbogbo ẹni tó bá ti jẹ́ wípé ó dúró tọ́lọ́hún ọlọ́run ló rùn ó máa ṣe jẹ́ àtìmú fún un. sọ wà má yẹ tẹ́kìlá yẹ jẹ́ aláwò makarajan wà yẹ ní sukùn mi àìfú láàyà tẹ̀sí. ọlọ́run ni pé a ní pé ìwọ tó jẹ́ mùsùlùmí má máa lé arísìkì gbé arísìkì mọ́lé lọ nkí ni oní òjé nkírun ẹ ẹ̀wọ̀ sáwọn àwọn ọmọ wa ní jẹni sáwọn ìyàwó wa ní jẹni lánàá sí alukarisikọ. a ní béèrè wípé oúnjẹ ni mò ń wá kiri o iní kan ni mò ń wá o àárọ̀ ni àbèrè léyìn lọwọ pé kó máa oúnjẹ káàkiri ìtàbí irun ni kó o kí má jẹ́ kí wà oúnjẹ àmú má jẹ́ ó ọ lọ́wọ́ ọ̀run kọ́ra mi ti jẹun lọ́sàn-án o ti jẹun ọ̀sán kọ́ lórí mi ti jẹun asiri lórí ẹ̀mí so ìtìjẹ ní ìtìjẹ látọ̀sán ìlíkásùì pé à ebi débi ń pa ara ní kí lọ kí irun kí ní jẹ́run ara ah, ó kírun o ọlọ́ni rárá rísíkù yẹn á ṣe fún ọ tó jẹ tó mu àwa ti ṣètò àti kádà eléyìí o ọlọ́ni náà nínú àrùsùkù ká. lànà àrùkà rísíkà náà ìrùnà òzógó. ọlọ́ni àwa láàmú ẹsẹ̀ jẹ́ àti mú tó bá lọ ṣe tiwa tó o bá ṣe tó o bá kírun ta ni o kí gbà fi yókù lẹ̀ tí a ní pé kò kí dáadáa ní tó ayé lónìí ni pé àwa lẹ́yà kírun dáadáa ọ̀pọ̀lọpọ̀ wa ìkírun dada, a kàn balabalabala a náà ọlọ́run sànú mi àdó tó wá ẹni tẹ́gùn tẹ́gùn omi kírun kó kí wọn ní kí dáadáa gbọ́dọ̀ wọn wọn tún wá ju thirty minutes lọ àdúrà nìkan ni olóyè nínú yàrá yóò dáhùn tó sọ pé ti kó o sọ pé mo kí dáadáa àwọn àlè kí dáadáa ọ̀pọ̀lọpọ̀ wa kò dé kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ àmọ́ gbìyànjú ká kírun dáadáa ìyẹn ló jẹ́ àmọ́ dààmú fárísì kígan ká máa wá jíjẹ múmu kiri ètò ọlọ́run ti wà pé òun ó ṣèjẹ àtìmú fún wa tá a bá ti sin òun dáadáa ọ̀hún náà nọ sukùn kan ọlọ́ni àwọn aláàfin ọdún tó jẹ tó mu náà mu. ọlọ́run ní ìgbẹ̀yìn dáadáa ìyẹn làbìjẹ́ náà ọlọ́run ní gbogbo àwọn tó bá bẹ̀rù ọlọ́run lónìí àwọn tí ò kírun ò ní gbẹ̀yìn dáadáa wọn ò àwọn kọ́ ní lálìkí àmà ẹ̀ ń bá ẹ̀ ń bá kírun ló lálìkí àmà sọ́dọ̀ tí ara bẹ́ẹ̀ já gbìyànjú ọlọ́wà yóò sábẹ̀ nìkọ̀kan wa ọlọ́mọṣẹ́ àìsọ́jọ́ ọ̀run fẹ́ nìkọ̀kan wa kọ́lọ́n jẹ́ alimọ́ kírun náà kọ́lọ́n dẹ̀ sẹ́ni nǹkan tọ́lọ́mọ bó ń gbà lọ́wọ́ nìkọ̀kan wa ètò abẹ́kọ́lọ́n jẹ́ sọ aláǹfààní kọ́lọ́n jẹ́ wúlò fún wa subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.